والذين إذا فعلوا فاحشة أو سلموا أنفسهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اللهم لك الحمد أما لكتنا شهر رمضان وتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وآسن لنا الختام اللهم اجبر كسرنا على فراكنا شهرنا واعد علينا أعواما عديدة وأزمنة مديدة ونال وجميع المسلمين في أتم صية وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من من عتقائك من النار واجعلنا فيه من المقبولين إلى السائلين يا رب العالمين اللهم ألف بين قلوبنا واصل ذات بيننا وادنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمك مسلمين بيا عليك قابليا واتم علينا اللهم إنا نجعلك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا واهتد إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونشألك الدرجات العلى من الجنة اللهم إنا نسألك فواجع الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه درجات أولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن خروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونجعلك درجات العلا في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي مايانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك الدرجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل غائبة لنا بخير برحمتك برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان وإنه بسم الله إنه من سليمان وإنه بسم الله إنه من سليمان والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعيم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس هذا بيان للناس وهدى وموعظة للمتقين الحمد لله والحمد لله والسلام على رسول الله وبعد أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم مثل ما أوحي إليك من الكتاب تقربني إلى النار تعالى بتلاوته وتكسفا عن نفاسه وتعفسا لمهانيه فإنه من أفضل الأعمال حدثهم ما في التي الكراهة أفضل من المسجد ìdíwọ́ láti máa fi ní kòrìánì níyàn ní ááyáàtì ìtàkù aláàfin wọ́n sì tàkù omi àfin wọ́n sì tàkù wọ́n sì túnà alifun mi ní àmúlò وألفٌ منها نهي ألف منها وعد وألف منها وعيد ayíkún ní akọ̀sáàkú wà ìbàrú wàhálíkún ní àìbàrú wà mùsàlú wàhámùsù ní àti ní aláàlú wà hàrámù wà ní àtún tàbí sani aw dọlamu anfusahum bakaru laha wasagifaru lidunubihin waman yagifiru dunuba illa Allah walam yusiru جنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين الحمد لله فيا رب يوما فالمعان مؤيد وما لله àṣàyínà ìdájọ́ ìkàlà sí ní kàlámọ̀tà bìí yàrá. ọlọ́ fi àánú rẹ kó wá jọ dákun mọ́sìdínú ẹ̀tọ́ akáwọ̀ ìkójọ ọ̀dọ́nú náà ló kó wá jọ ìkọ́kọ́ àjọ lórí ìbànújẹ́ méjì ọlọ́run ọba tó ń ṣe ètò àti lọ́rùn ètò kù náà.

lẹ́yìn náà làwa tún ṣàdúrà fún àwọn àlùfáà wa àgbà àmì láti ṣẹ́yìn abdul basi muhammad náà a lè ṣàlékún ìfẹ́ fún wọn a lè dáríjì wọn gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti lọ àwọn náà ta wà láyé já nígboro ẹ̀yìn. kókó di pé àádọ́síwájú ẹ̀yẹ́ ká gbọ́. ìtọ́sọ́nà ìjíṣẹ́ ńlá Muhammad máa wọ sínú àlejò lọ́wọ́. Ẹ̀bá àti mọ̀lẹ́ ni wọ́n fẹ́ràn wa ní sílẹ̀. Ẹni tó gba ọ̀rọ̀ ìwá ni Sálámà ọmọ Akọ́wà, ọlọ́mọba ni Yọ́nùsù. أتى إلى رسول الله صلى الله عليه وسلم بشماله. ومن دلدل ọkùnrin kan ó ń jẹun lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ọwọ́ òsì ló fi ń jẹun ọwọ́ òsì ní mo rẹ̀ ń jẹ. ọlọ́run wá sọ fún pé ah, ọwọ́ àfihàn ọmọ ẹ

kò sí nǹkan kan tí ọkọ̀ fún ìgbéraga lọ. látijọ́ náà ọwọ́ rẹ̀ ti sọwọ́ ọ̀tún ọlọ́run òkè kó ṣe é gbé mọ́ lọ sẹ́nu rẹ̀ tó ti jáde láyé torí pé ó ń ṣe kòkòrò sí ìbẹ̀rẹ̀ ọlọ́run ó tún ta náà mùsùlùmí ló gbà wá ní ìsọ̀rí yẹn àwọn tá a tún wá máa ń fi ẹ̀sùn ṣe àtúnṣe wa létí ẹ̀. ọ̀rẹ́ ti di àwọn ọ̀pọ̀lọpọ̀ àbìyàn ní ìlú. nínú iṣẹ́ náà lọ́lé lọ́wọ́ títí àtọ̀là náà rà ó jẹ́ ọ̀nà àyàn ọjà sí pé ọwọ́ ọ̀tún láàmúlò ti jẹ́. nígbà ìgbà táwọn ọ̀gá mi ò ń bẹ̀rẹ̀. àbúwáyé nítorí kan o tó bá yẹ kó nítorí o. wáyà ìdàgbé ìlànà àkùrà ìṣìnà yìí. ọ̀lẹ́kọ̀ọ́ kéèyàn máa fọwọ́ òsì jẹun. ọmọ ìṣẹ̀lá ti sábẹ́ àlùkà. gẹ́gẹ́ bí àwọn àlàyé bá tó lọ gbọ́ yìí wọ́n jẹ́ ọ̀nà tí fún wa. Nípa mọ́tòkọ̀ ìlú ìmọ̀ ìyàn ní ìlú ìmọ̀ àwọn ìgbà ìtọ́jú ọ̀tún ọwọ́ ọ̀tún àti ń tọ́jú ẹmọ́ ó ní ó dáa ká máa tẹ̀síwájú níbi gbogbo tó bá lápẹ̀lẹ́ tá a fẹ́ ṣe. gẹ́gẹ́ bí àlùwàlà bàbá fẹ́ fẹ́ àlùwàlà ní ìṣẹ̀ ọwọ́ ọ̀tún láàkọ̀wé. bàbá fẹ́ wẹ̀ ọ̀tún láàkọ̀kọ́ da omi sí. bàbá fẹ́ ṣe táyà máa ọ̀tún láàkọ̀kọ́ ṣe. kódà bá a bá fẹ́ wọ bàtà tá a bọ́lẹ̀ ọ̀tọ̀rẹ́ sí akọ́kọ́ bọ̀ bá a bá fẹ́ bọ sọ́ọ̀kì tàbí ìsì ọ̀tọ̀rẹ́ ká kọ́kọ́ ṣe bá a fẹ́ bọ ṣòkòtò ẹsẹ̀ ọ̀tọ̀rẹ́ sí akọ́kọ́ bọ̀. bá a bá fẹ́ wọ ilé èsù mọ́tọ́lásí ẹsẹ̀ ọ̀tún ni a kọ̀ fi bọ̀. bí a bá fẹ́ rin orí wa lẹ́yìn bá a ti sùn yóò tán. tàbí búrọ́ọ̀ṣì tá a fi ń fọnu náà ni a na ọwọ́ rẹ̀ sí. kódà bá fẹ́ lé tìró tìró ti mú ojú mọ́lẹ̀ ọ̀tún náà ni ọ̀kọ̀ọ̀kọ́. lọ fẹ́ lè kán ó fẹ́ sun irun abíyá ọ̀tún lọ́kọ̀ọ̀kan wọ́n fẹ́ bọ fárí ọ̀tún yóò wọn bọ kọ́kọ́ gbé onígbàjámà ọbọ̀ gbé abẹ́lé. ó jà bá a bá parí ìwọ̀n tán bá a fẹ́ sálámà ọ̀tún ni a sálámà sí. yàrá á sí bá a fẹ́ jẹun tàbí a fẹ́ mumi ọ̀sùn náà ni àkọ́kọ́ náà ṣe ilẹ̀. a fẹ́ bọra wa lọ́wọ́ ọwọ́ ọ̀sùn ni síra wọn. a débi ajára ní àtúwádì náà àdójúkọ wa sí ọ̀sùn náà ni ọ̀jẹ̀. tàbí fẹ́ jáde ní ibi tá ìgbọ̀nsẹ̀ tàbí a fẹ́ jáde láti ilé ìwẹ̀ ẹsẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ náà síta onígbà wọlé ẹsẹ̀ a gba nǹkan lọ́wọ́ èèyàn ọwọ́ ọ̀tún àwa náà fẹ́ fúnyàn ní nǹkan ọwọ́ ọ̀tún lánàá. àti tó bá jọ bẹ́ẹ̀ o nínú. ló ló ta ìbọn tó ṣe tó sì dáa. tó wá ti yẹ̀ lẹ́yìn àwọn eléyìí àwọn ààyè míì ọwọ́ oṣù lákọ̀ọ́mọ́ ẹ̀sì ṣáájú gẹ́gẹ́ bí bóyá ọ̀fẹ́ fakọ ọwọ́ oṣù ni ó ti pa ọ̀fẹ́ tutọ́ ẹ̀gbẹ́ oṣù ni ó ti ṣí ó fẹ́ wọ balùwẹ̀ tàbí tọ́lẹ́ẹ̀tì ẹsùn ìṣúná kọ̀ọ̀kan náà sì ibẹ̀. ọ̀pọ̀ ayé ìjọsìn kan ọ̀fẹ́ jáde láti mú mọ́ṣáláṣí ẹsùn ìṣúná kọ̀ọ̀kan náà síta. ọ̀fẹ́ bọ́ bàtà alẹ̀ tàbí stocking. ẹsẹ̀ òṣìlọ kọ̀ọ̀kọ́ bọ́ nígbà tó o fẹ́ bọ̀ ọ̀tún lọ kọ́kọ́ ṣe. lọ́nà ọfẹ́ bọ́ sọ̀kòtò lẹ̀ ẹsẹ̀ òṣì náà lọ́kọ̀ọ̀kọ́ lọ́kọ̀ọ̀kọ́ bọ́ sọ̀kòtò lọ́kọ̀ọ̀kọ́ ẹsẹ̀ fún òtún bá náà ẹ̀dí èsì àbí oṣù dọ́là àwọn oṣù ló ń ṣiṣẹ́. àti gbogbo ohun tó bá jẹ mọ́ ìdọ̀tí àti ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀. eléyìí jẹ́ súnmọ́ ànábì wa Muhammad lẹ́yìn oṣù tẹ̀lé súnmọ́ ànábì oríire wà bẹ́ẹ̀ ọlọ́run tó ṣe wá lẹ́nu tí ó bá ànábì wọn àjẹ́ náà eléyìí afẹ́ràn wa létí nǹkan bá a ti ní àwọn àbọ̀ sínú àkùránù báyìí ọlọ́run kò fi wọ̀ ọ́. Wàlá pàtíbi ni kò ní àmà tá à ń fi làwọn ọ̀gbìn náà. Ilé ìjà àjẹjẹrẹ ìlú Nàìjíríà mọ̀ àwọn ọ̀gbìn náà. Wàlá pàtíbi ni kò ní àmà. tí wọ́n ṣe ìwà àgbàjẹ́ lọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ tàbí wọ́n ṣe àbòsí sórí ara wọn ń bora sí. bí wọ́n bá rántí ọlọ́dún ká kí ni wọ́n ṣe ìrẹ́lọ́ àtìkáyè mú mi ṣe léyìí ọlọ́run ìdáríjì ni ó wọ́n bá tọrọ ìdáríjì sí àná dákùn ìdáríjì wà.

àwọn tó náà gbà sígbà wọn wọn ń ṣàkúlé ní ẹ̀ṣọ́ àwọn náà sì dànù bẹ́ẹ̀ pé ẹ̀sìn làwọn ṣe. ìlà ìpàdé dáhùn lọ nígbà wo bí ọkọ mẹ́wàá àtìlẹ́. ọlọ́run yẹjú wọn ẹ̀ṣẹ̀ wọn lọ́dọ̀ náà wọn ni àforíjì. ọ̀gá náà kò dàbí ní bá ìlú ẹ̀yà náà rò. sí àlìjẹ́nà èyí tí àwọn obìnrin sàn ní ìsàlẹ̀ rẹ̀ ọlọ́run níbi ó bá ti wọbẹ̀ tán ìgbẹ̀wọ̀n ọ̀rọ̀ gbé. ọlọ́run náà dàgbà owó ọ̀yà tá fún àwọn tó ṣiṣẹ́ dáadáa rẹ̀ ọlọ́run ti àwọn ènìyàn ti á sí ẹni tí Olúwa ní pàápàá ìlànà kan tàbí àwọn ìlànà kan ó ti ṣáájú ẹ̀kọ́ jẹ́ o. Torí náà ẹ̀yin ni ọlọ́run lọ o. Ẹ lọ wò ó. bá kiri. àtúbọ̀ bá àwọn tí wọ́n náà nírọ́ ẹnu omi tó jẹ́ sí ọjà tí wọ́n dá o. Ọlọ́ ní àlùkòránì ní o, òun náà ni àlàyé tá a ṣe fún gbogbo ẹ̀ pátá. Òun náà ni apá náà tá a gbé wọn lọ́wọ́. Wọ́n mọ̀ ọ́n gbà ní ìlú Mọ́tàdé alukọ̀hánù òun náà sì ni gbóhùnsọ̀kùn wàásù gbogbo àwọn olùpáyọ̀ náà àwọn fẹ́ bọ́ sínú pàṣẹ. Fàhálà ìyá olóńtàlà ló na fàyínà ará àdáàlà láàyò ìgbé ìgbìmọ̀ ẹ máa bọ̀ wá o ẹ̀sìn tí ó ń fẹ́ mọ ní àkùránì o ẹ̀kan fi jẹ́ nìkan lọ́lá ni tó kọ́ máa kà á. Bàbá àwọn aṣèwádìí ó ní tó dá òun lójú ni pé òun gbà pé kò sí ẹni tó lè bọ́ lọ́wọ́ kú gbogbo àwọn tí wọ́n máa ń fò wọ́n ní ẹ̀fẹ́ lè ẹ̀wọ̀n ọ̀bọ lọ́wọ́ fò gbogbo ọgbọ́n làwọn èèyàn ta síbẹ̀ ìfẹ́ni kankan bọ́ lọ́wọ́ eléyìí jẹ́ wá sùpà a lè bẹ̀rù ọlọ́run ọjọ́ ìṣòro lọ lórí wa ọjọ́ ń ó ní àsùnfáàmù ẹnu láyé pọ̀ gẹ́gẹ́ bó ṣe ọlọ́run ṣe ó ní ámọ́rù ọmọ tí wọ́n bẹ́ẹ̀ náà sì tí náà lásàbẹ̀rẹ̀ wọ́n àkọlù wọn ń jà oṣù sáríkà. ó ní láwọn ń ṣe gbogbo ayé ni o àní mò ṣe ọlọ́run olùkọ̀sánà bíi ní ìmọ̀ ọ́ bíi náà ní ìmọ̀ rẹ̀ ló wà. Nǹkan ọ̀tẹ̀lé ìlànà rẹ̀ ni èyí jẹ́ wà ń bẹ̀. Mo láti jẹ́ ọlọ́run ti gbé òjijì ńlá mọ̀ mẹ́jìdé ló ti sọ pé pọ̀ àlàfo a ẹwà àgbẹ̀ oníkàkiri ẹni tí ń jẹ láyé lòmí ìṣubú ọ̀dàgbò mi lórí kó ní ọ̀lọ́kàn. ọlọ́run ọ̀sá wá lọ́rẹ̀ ẹ̀mí gígùn láwa ọmọlẹ́yìn oṣù ọlọ́run. ọlọ́run ló ti ṣàánú wa ní ọ̀sá wá lọ́rẹ̀ ẹ̀mí gígùn. àwọn tó ṣáájú wa ètò bá fún wọn ló fún lókè ìṣẹ̀ṣẹ̀ rẹ̀. ìmáwá àlàfo ọgọ́sàn ọdún láàádọ́rin láàmú ẹ̀lò. ìwọ náà wọ́n délé ìṣirò rẹ̀ pé òtítọ́ ọmọ ọdún mélòó. kátó wá ń rìn kátó wá ń bọ̀ mọ́mọ́ sọ àwọn tó tẹ̀sẹ̀ àádọ́rùn àádọ́rùn kámúra

eji àṣẹ̀ṣẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni mo lè ń gbìyànjú tó na ọ̀gbà sí ọwọ́ rẹ̀ ọ̀fẹ́ ọwọ́ rẹ̀ òlùfẹ́. ọlọ́run wá ń ṣàlàyé fún wa pé padà bí máa ń gbà pa ìṣàtà àwọn tó ṣe rí pé nígbà tí wọ́n bá fi ìwà àbàjẹ́ kan àbúrò bá ṣe ń ha. ẹ̀ṣẹ̀ tó tóbi ní jẹ́ bẹ́ẹ̀ ká sì máa gẹ́gẹ́ bí ìwà gbèrè wọ́n máa bá obìnrin olóbìnrin ṣàṣepọ̀ náà ọlọ́run nínú ẹ̀yin tẹ́ ẹ ti jọ dágbére fún ara yín bàbá aláwẹ̀ wọ́n ti dágbére fún àlè rẹ̀ nígbà tí àwẹ̀ lọ́wọ́ ilé pẹ̀tọ́ n'oge lè fún ìdìbò ayé àwọn ẹ má pàdé níbẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́yàwó tiẹ̀ ọ̀fẹ́yàwó nínú àwọn bọ́lá ń rùn tàbí ń tẹ̀ bóyá ara wọn sí ni ìmọ̀ọ́dúnrún kò tó gbansálà tí wọ́n ṣe àfọ̀nbáṣú oníkálukú bùnátì ó dábìí pé ó fi ẹnu kọ́ obìnrin olóbìnrin lá obìnrin olóbìnrin ìwọ rẹ kọjú síra yín ẹ̀jẹ̀ ló bọra yín lẹ́nu ó bóyá ara rẹ sí i. olúwa ní àwọn tó bá wá ṣe bẹ́ẹ̀ lọ́kàrú ńláhà ló bá ha ìṣòro tí àdéjì ní ìṣúlù tó tí ó wá lè gbèdè lè ahụ ìṣẹ̀. àríwá yìí dà àwọn rántí ọlọ́run wọ́n lè mú òṣìṣẹ́ báyìí ní ní àwọn ẹni bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ṣẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ọ̀dáríjì rẹ̀ lọ́dọ̀ olúwọba wọn ọlọ́run dáríjì wà wọn náà làwọn ọmọ lànà fún amúná yàrá dáríjì wá tí ọba dáríjì wá kò síbi àkùgbà olùwà ní wọ̀nyọ́rọ́ àìlá yájúbírú sùnú bàrílà láàwù kò sí ọdún lè kó yàtọ̀ jìnnà fọlọ́wọ́ pàdánù sùnú àìlá yìí mú yìí wọn wọn ò ju onírú onye wọn ò ju olórí ẹ̀ tí wọ́n ti mọ̀ pé àìdá làwọn ṣe wọ́n yá sí wọ́n bẹ̀ ọ̀làkùn ní ti rí wọn láàánú ọ̀tá àbí ìwà òun yá làmú gbogbo ọ̀rọ̀ tí wọ́n ṣe ń tí wọ́n báyìí átìlà ìwà wọ́n fa wọ́n fa ti láti wà irú èyí tí bàbá wa àti ìyá wa tí wọ́n ṣe láti tó bàbá méjèèjì bàbá wa dámà àti ìyá wa dámà wọ́n tẹ́wọ́ sọ́nà olúwa ní kọ́ lárọ́bà náà sọ̀lámù náà àrọ̀bà náà wàyí ńlá tó bá ti pé ńlá náà wà sọ̀lámù náà àrọ̀bà náà. ربنا ظلمنا ọ akẹ́kọ̀ọ́ lára bàbá wa dama àti ìyá wa. àwọn méjèèjì lọ́lọ́wọ́ bàbá mu náà áńkùsà náà aborí ara wa sí. torí náà fàyín lánàá sáfífì nílànà tí wọn náà ọba nítorí bíà pátàlẹ̀ amúná tó sì kẹwàá lánàá kúrò lánàá. àwọn jẹ́ ẹni tó ṣòfò wà. ọlọ́run nkewa awa na náà á mọ̀ sọ̀rọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ o kemgbe ẹ̀fẹ̀ kẹ̀mbẹ̀ anyị tó sẹ́yìn kọ̀ọ̀kan ti ṣe ọlọ́run ọ̀jà yé o àpò oníṣẹ́lá ní tó ọmọ ìjà wa ń lò ọmọ ìjà wa ń lò ètò ti ṣe ẹ̀bọ tó ti ṣe àǹtẹ̀yà tó ṣe ìyẹn tó kalẹ́ fún ọlọ́run ọ̀gbẹ̀gbẹ́ o ọlọ́run omi tí àforíjì kan tọrọ tọrọ wa ta kúta tọrọ ọ̀dáríjì ìta òṣìṣẹ́ ọ̀gbẹ̀yìn ẹ̀jú ìyá lọ ìyá. ọlọ́run kì í sí ìtọ́jú mú ẹlẹ́sẹ̀ yóò máa lọ lára ni mo lọ sá lọ ẹni tó bá lè lábẹ́ sọ́nà lórí ilẹ̀ ọlọ́run lè pé owó tètè bá àwọn ìlé kò mú wọn à sá àwọn ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn àjẹ́ nílẹ̀ ọlọ́run ló yọrí jẹ̀ lọ́kọ mi wá o ṣe o ò ṣe é dájú o kódà tó bọ ọlọ́run títà sóòrò tó parí a mú ìtànà di sọ nípa wọn kó lè bá jìnnà sí àgbàkàgbà ń dá ní lọ ṣiṣẹ́ ah, ọlọ́run wa ń sọ nínú àyà àyà sí inú ìjọ ṣẹlẹ̀ ìjọ àìsàn ọlọ́ní ìjọ ìjọ ní lọ́nà ń fẹ́ kó wa tó fẹ́ kó wa pọ̀ ńbẹ̀ yẹn nǹkan agbára ni àwọn àjẹ̀nú sì lágbára jù wá lọ lágbára jù wá ìdí ìrùtọ́lọ́run ti kọ́kọ́ pè wọ́n. pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin àlùjànnú ẹ̀yin lẹ̀ ń lọ yìí ẹ̀yin lẹ́yìn ti páyà tó ò ní rí tó wá ṣàtẹ̀yìn rẹ̀ ó fi àwọn èèyàn sẹ́yìn wáyé pé ni àwa ọlọ́run fún alọ́pọlọ yọ fẹ́ sọ̀rọ̀ ọpọlọ ẹ mú irú àlùkò ránú wa. ó ní màá ní sábà sí ilé ìlú àlejò ìlú ọ̀rẹ́ àwọn ará àgbò òbí tẹ̀lé àgbà ẹ̀kọ́ rárá. Ayé àgbò náà ti rí èèyàn lè ké sí ìgbà pé ẹ̀yin èèyàn. tẹ́ ẹ bá kó jọ kó tó wá sáwọn àjẹ̀nù àwa lọ́kọ́ kò jọra ní làákàyè àwọn àjẹ̀nù ò ní làákàyè ṣùgbọ́n wọ́n lágbára lágbára náà bú wálé à. lọ́lọ́run ti tù pé gbogbo kó tó wá ẹ bá lágbára àti kó. lo àfẹ́ yìí kó.

èyí ó di èsì wà ìdákùn níta lè ṣe é pọ̀ níta ní ọpọlọ ìdáríjì ìyà ń ṣẹ́ o. tó ọlọ́run wá báyìí ìdáríjì rẹ̀ lọ́lọ́run wá fi sọ ní ààyè pé aláṣí ìta àwọn tó ṣe pé kan tí wọ́n jẹ́ tóbi a ò gbọ́dọ̀ mọ àfùsàwòrán tàbí obìnrin ara wọn sí látàrí láhà ọlọ́run ní àwọn tá a wí wọ́n rántí ọlọ́run wọ́n ẹ̀rù ìyá ọlọ́run ó bà wọ́n wọ́n ṣáájú pàrọ̀ oníbìrì nínú wọn wọ́n tọrọ ọ̀dáríjì wọn níwájú ọlọ́run ìṣòro ń bà ọjọ́ tó lè forí àṣejù èèyàn àtọ́lọ́wọ̀ àlámú ìṣòro aláàbọ̀ àtàwọn ìyàwó ọlọ́láwọ̀ wí wọ́n ń takú lórí ẹ̀ṣẹ̀ o wọ́n tún wá máa bẹ́ ẹ̀ṣẹ̀ lọ wọ́n ń àwọn náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ làwọn ń ṣe lọ́wọ́ sí ọlọ́run náà ni onye náà ní kí wọ́n ije tọrọ ụlọ lọ́dọ̀ ọlọ́wọ́ ayélujú àwọn tọ́sẹ̀ tí wọ́n sì ti tí wọ́n tún wá tún bá ó lọ híkà yẹjú wọn yàtọ̀ ààrùn màbìkíra fún ọjà

a àríwá tí wọ́n bá ti wọlé ẹ̀sìn bàbá ti wà nwere ilé ẹ̀kọ́ àgbègbè ẹ̀rọ ni ọlọ́run ṣe fún oṣù tá a wà náà la lè fi bá wà jẹ́ náà ìlẹ̀kùn rẹ̀ wà ní títí ilẹ̀ o wọ́n ń retí wọ́n ń retí wa ọlọ́run àwọn làá ma ń ṣojú rárá ilé ìgbà ní ilé ìgbà yẹn màá dọ́kọ̀ yá wọn ọjà ẹni ń kanu wọn ṣe kankan fún ọlọ́wọ̀n ìgbẹ́ ọ tàbá ti la dé náà káàbọ̀ wa náà amọ̀lẹ́ àti ìṣẹ́ ẹni tó lé. ẹni tó ní àfẹ́ẹ̀lì ilé àwọn kan tó wà bẹ́rẹ́ pé wọ́n bá sì sílẹ̀ bá tún sú wọ́n tún ní ẹgbẹ́ kan tí wọ́n fi ń kó ẹgbẹ̀rún ọlọ́run tí kí lọ́jọ́ ìpèrè fún àwọn ẹni tó ṣe kọjá ayé níwájú ìrìn ọjà mọ̀nyí abàjá ọ̀gbájá wò sẹ́ni pé wọ́n kú lẹ́nu kòtò nínú ìjà sí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run tó wá tẹ̀síwájú olúwa ní wàyíìmà wọ́n lò yàgbé yẹn lọ nígbà káàlì bí ilẹ̀ tí há tọ́ bá wà jẹ́ mẹ́ta adébí àmọ́ ẹgbẹ́ yẹn àlẹ́ àálẹ́ mùkàdára kan àti kádàrá ẹ̀ báwọn ara mùkàdára yíyan nìyí dà sí há àkádàrá tó gbére lámọ̀ sílẹ̀. ìṣáájá àdúrà ọmọ àgbẹ̀yìn láti wọlé tán àjáde náà ọlọ́run ṣáájú láàbò náà. ọlọ́run á níwà ní ìmọ̀ràn àgbèrè ní àgbẹ̀rẹ̀ bá ti ṣe ẹ̀ṣọ́ yìí áà ọmọ ìjà pọ̀ ẹ̀wọ̀n ìjọba wọ́n ní wọ́n lè sọ́dà nígbà tí wọ́n ti hù ọ̀yàgbà wa fẹ́ kà ó sọ̀kalẹ̀ nígbà tí ìjẹ nígbà tí ọjà jẹ àwọn tí wọ́n lọ sógun oúnjẹ nípa pé wọ́n ṣàìgbọràn sí. nǹkan nàní lọ́sọ̀ fún ọ. ó ní ọjà láti di àwọn òṣèlú ìdáná bí ibi ayé orílẹ̀ èdè tí àwọn lórí òkè tí wọ́n gorí òkè lọ ẹni kò ń bẹ́ o àwọn tó ní wọ́n gbé lọ́sítàlẹ̀ ẹjọ́ ń bẹ́ o ṣùgbọ́n nígbà tí ọlọ́run jẹjà wà lákọ̀ọ́kọ́ lọ́wọ́ mùsùlùmí táwọn tòkèrè tí wọ́n sẹ̀yìn fẹ́ táwọn mùsùlùmí tí wọ́n jó lókè wọ́n ní kàkí láti gbé sí. nínú ìbáṣọ̀kalẹ̀ ló bá ń dìhàn àwọn nǹkan ìkógun làwọn tètè ní dágbẹ́ ẹ̀yìn wọn bá lọ gba òṣèlú wọn lọ́wọ́ ó dúró ní wọ́n ń lọ òde ọfà sí àwọn mùsùlùmí kó tó di àwọn ni wọ́n wọ́n ran ànábì lọ́wọ́ lójú ogun húdù ṣùgbọ́n ogun bẹ́lẹ́rì àti sọ̀rọ̀ ọlọ́run ti sọ ẹgbẹ̀rún márùn-ún ọmọ ṣùgbọ́n ọlọ́run ràn nígbà tó wọ́n bá ogun mẹ́rin púpọ̀ náà wà ní ọlọ́run wa fẹ́ sọ olùwà ní kọ́bí àyájí ní kọ́bí ní fún ìṣúná ọlọ́run pàápàá àwọn ìlànà kan ọmọ ti ṣáájú kìíní sọ̀rọ̀ ayé kò fi ní kò fáyì nìjẹ́ bẹ́ẹ̀ ìlànà àwọn kìkìrí. bí muhali inú ń gba ọpọlọ ń lọ wọn lára túmọ̀ àásọ ọ̀hún lẹ́yìn náà ọlọ́run ti padà mú wọn. ọlọ́run ní ohun tó ń sọ fún yìí bàṣírú ẹ̀yọ́ àlùmọ́ nìyẹn nà. ẹ̀yin mú mi rí ọlọ́run lọ fáńsì mú wò ó àti bàbá àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ lùsúlà àwọn òjíṣẹ́ ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n pè wọ́n nírọ́ ẹ wo bí ọ̀rọ̀ wọn já sí àwọn tó pe wúdù rọ́ àwọn tí wọ́n pe sọ́ọ́lù nírọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú ohun tó ṣẹlẹ̀ sí wọn ní àṣẹlẹ̀ sẹ́mi náà ẹ pe òjíṣẹ́ lámọ̀ náà nírọ́. ẹ ẹ́ dínú amúràhún nínú ènìyàn láàtì ọlọ́run ní ìtọ́jú ẹ̀mí wọn ni pé àpáwọ́rú àpáwọ́rẹ́ torí náà ọ̀lẹ́ tọ́sọ̀ mú lèdí ayúbáàkì bínú ẹ má bàánújẹ́ pé àwọn tòbìrì àwọn náà wọ́n mọ́kè wọ́n mọ́kè wọ́n lọ. lẹ́yìn náà ni wọ́n á mọ́ èyí wọ́n mọ́ ọlọ́run ní. à wọn lára ni ìwádìí kì mú dé àsìkò tá a kọ́lẹ̀ fáwọn àmú wọn. ọlọ́ni á sábà yá lu nínú wáwù dá wàmùrún ṣàfihàn ìlú mẹ́rin ṣàfihàn. ayàtà kàyí tá a kàn lónìí wọ́n rántí bàbá مساعدك أو إنما بك متاعه أنا غيرك نازلا مساعدك أو إنما بك متاعه أنا غيرك نازلا àpèjúwe dáadáa ń bẹ lára àwọn bàbá náà gbogbo àwọn bàbá ń. tí ẹ bá fẹ́ mọ bí àwọn sàádé ṣe gbé pẹ̀lú ànábì lọ́nà tí wọ́n ò ta lẹ́nu pa bá wa ìsìláàmù dì ní kẹlẹ pẹ̀lú àfa àwọn àgbàdo ń bẹ láyé ǹjẹ́ báwọn àfa eke mọ ẹni mi mùsáàlì ẹni tí àwọn ẹni àwọn ní ọmọ aṣòfin ọjọ́ àwọn. àpá àwa tí wọ́n gbìyànjú tí wọ́n gba àwọn ọkọ̀ ẹlẹ́hà onídáwà ní kánísọ̀kan. àwọn èèyàn wá ń béèrè pé ńlá sábọ́ wá nísọ̀kan kí ni ìlànà táwọn máa tẹ̀lé àfáwà àwọn àfáwà àgbà wọ́n bá ní kí ọ̀rọ̀ àwọn tí wọ́n ẹni tó bá fẹ́ lọ fúrógíráàmù ìṣúná òjì ni o á sábà yá ni o lè náà sì wá ò dá wọn lọ. lórí àwọn òǹrajú wọ́n sọ pé ọyọ ká ní ìlú òfin o gbogbo ẹgbẹ́ ní ní ìlú òfin o ìwọ̀n ọ̀nà kòránù sí àwọn òyìnbó ìlú òfin kan kọjá eléyìí. ọya nyere nwanne nwoke gị nwata saa asábà ya lòlì nọ́ọ̀sì eléyìí ni àlàyé o tá à ń pè ní ìtọ́ka fún gbogbo ha na ẹ̀mọ́ kùráǹtì tó ẹni tó bá wú bàyánú nìyà sí alukóránù lọ́lọ́ ń pè ní atọ́nà àlàyé fún gbogbo èèyàn tó lè fún gbogbo èèyàn pátá báwo dáa alukóránù náà ní atọ́ni sọ́nà nínú ìmọ̀lẹ́ aláàtì láti ní sọ́nà ó dáa wá mọ̀ ọ́n ṣàfihàn báwo dáa wá mọ̀ ọ́n ṣàfihàn. òun náà ti ní wáàsí ẹnì tí wọ́n pa yẹn náà a ní àwọn ìkéde ìṣúná.

one thousand naira náà wọ́n fún àìsàn dáadáa o. alhamdulilah ṣubúra iná fa yíyí náà ṣubúra iná lọ síbi náà ṣubúra iná àṣẹ àwọn aláṣẹ ó ṣe pàtàkì tó a tẹ̀síwájú ajárẹ́sì. أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ذنب خير فقد مس القوم خير مثله وتلك الأيام نداولها بين الناس وإذا لقى الله àwọn elétò àwọn bàbá wa ọ̀pọ̀rọ̀ ní ọ̀nà sọ wọ́n á níbi tó dùn ọmọ ẹ̀kú ní dùn ọmọ ẹ̀yẹ èyí ò nígbà tí ìrẹ́kẹ́ wá ṣẹlẹ̀ lẹ́nìkan síbẹ̀ tó wá ṣẹlẹ̀ tó ń tàn wọ́n wá sọ ọ̀nà pé ṣíṣe dùn ọmọ ẹ̀kú ní dùn ọmọ ẹ̀yẹ lọ́nà ń fẹ́ sọ yìí wọ́n fẹ́ bá wọn mú mi nì sọ̀rọ̀. ọlọ́run ní wàlá táyì mọ̀ kálí àfún àǹtìtà ọlọ́run láyé mú mi ẹ má káàárọ̀ ẹ má sojú ẹ sọ̀lẹ́ o ẹ tọ́ra mú láti gbógun ti àwọn káàkiri mẹ́ta o ní àlọ́ tó ń bọ̀ ọlọ́run ní ẹ̀yin náà borí o bílígálà dákẹ́ àyè ẹ̀yin náà àwa aláàbòrú tètè rí ọlọ́run ṣe bẹ́ẹ̀. ọlọ́run á fi sáré tù sí o. ẹ̀ǹkan tọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ yìí. tó bá yẹ pé ìgbàgbọ́ ní ìfẹ́ bẹ́ẹ̀ mú nǹkan ní ìmọ̀ náà. àkọ́rùn tẹ́ ìgbàgbọ́ gan-an ọjà wàá dùn fún dọ́là lẹ́yìn màjìmúù náà ọ̀hún. onye ní sáríkì tọ́lọ̀ mú wa ìpè irúkún tó wọ́n mì nínú tẹ́ ẹ bá jẹ́ ẹni tó gbàgbọ́ ìdáhùn ẹ̀ náà lọ ṣáájú pé ẹ̀yin lẹ́bùrú ìgbàgbọ́ ìwà ọmọọ̀tọ̀. ọlọ́run

ọlọ́ni yáńgbá sí fún kọ́rí hàn bí ìpalára bá darí bìbúdì lọ́jọ́ ogun ojú àbúgbà sírù ó ní bìsátì pọ̀ ọ̀dọ́ bìhà ó ní bá a pè ní kọ́rí yẹn ó ní káfáàtì àrè bá a wá sì pè ní kúrí hàn ìtú jẹ́ bẹ́ẹ̀ náà ní júújù ní júújù ìrìn àtẹ̀yìn ní àtẹ̀mọ́ra nígbà tí ọgbẹ́ bá ọgbẹ́ bá lára àná àwùyá àti ìtọ́jọ bẹ́ẹ̀. ọlọ́run ní tẹ́ ẹ bá ń ká èrò tẹ́ ẹ bá wá tẹ́ ẹ kọ́ ìṣe yẹn bẹ́ẹ̀ tí ì banújẹ́ wọ́n gbé láwọn ní lápá wọ́n jẹ ẹnìkan lẹ́sẹ̀ wọ́n bẹ́ ẹnìkan lórí. ọlọ́run ní bàbá yìí má sọ ní káọ́mà kọ́rí irun mi sì nìhú ẹ̀ẹ́yà àgbàmọ́ra ni wọ́n. irú gbọ́dọ̀ rẹ̀ sí yíyún náà ó ti ṣẹlẹ̀ fáwọn tètè rí o. ọ̀tún ni àyà mu ọlọ́run àwọn ọjọ́ ayé òní bákan náà o. ìgbà wíwú ààbò ìnànà láti náà yí padà nù fáwọn èèyàn. ọjọ́ tí yọ ọ̀bọ̀ sọ́dọ̀ àwọn kan ọjọ́ tí ó sì lọ sọ́dọ̀ àwọn kan. ọlọ́run bá fi mú padà nù. yàrá náà. lùfúrí kàtì wọ̀yá ó ná lùfúra ọjọ́ pé ọwọ́ ọwọ́ ọwọ́ ọjà ọwọ́ ọwọ́ òṣùpá yóò dun àwọn múmìnì pọ̀ látọ̀dọ̀ àwọn káàtì ọlọ́run bẹ́ẹ̀ náà ní ìjọ mi ṣe pé ọwọ́ múmìnì náà ọwọ́ yín yóò tún dùn yóò lára àwọn yìí pọ̀ lọ́wọ́ níwájú nípa ìyá ìyá mi

àti pé kọ́lọ́run ọba lè bá a mọ ílímù sọ́ọ́hìrì ọlọ́run ti mọ ìmọ̀fẹ́rẹ́ jẹ́ káwọn èèyàn mọ ìmọ̀tọ̀ hàn ọlọ́run ló ní ìmọ̀tọ̀ pamọ́ èyí tó bá fi hàn ní ẹ̀dá máa mọ̀ ọlọ́run wá à ń ṣe bẹ́ẹ̀ nítorí a àlàjì tí wọ́n ní àfọkàntán nínú ìgbàgbọ́ wọn ní bẹ́ẹ̀rì nínú yàtọ̀ sí àwọn ilé. ọ̀yọ́ta iṣẹ́ onírísọ́nù èso àgbáhà àti pé a tún fẹ́ mú àwọn tí ó àwọn tí ó ṣoríire ikú ṣàyíjí a fẹ́ mú jáde nínú yín títí náà mú bí ṣàwádà tó bá fẹ́ títí ṣàyíjí pọ́n wọlé aláwọ̀ dáàbò ní ìgbòsàn lọ́lọ́wọ̀ ní nàìjíríà lábùsùn bẹ́ẹ̀ ni kò ṣàìdí olùdá ikú tó kéèyàn sórí ilé pọ̀ olùdá kú ẹ wo ọlọ́run kó fi kú ilé pa wá ìtọ́ka sí lágbára o wọ́n sọ nínú àkọsílẹ̀ pé ẹni tó kó láyé tí wọ́n bá tún sọ wípé ọ padà sáyé padà o yóò wà béèrè jẹ dákun tí òun bá ń bọ̀ fàlùkì àmọ́ sí ọ̀nà kàkọ́kọ́ tó ń gbà náà ni wọ́n gbà níwájú náà gbà yóò jẹ dákun lè bá ti lágbára sọ lágbára náà kó ṣe ọjọ́ ọkùnrin wa lọ́jọ́ ọ̀rọ̀ rẹ̀ kó fi pa wá. aládùúgbòtán ah! òkun bẹ́ẹ̀ ló lè sọ bó ṣe rí ṣé wá rí àwọn tó ń fi ṣàìdí tó fi lójú ogun tí wọ́n wá sọ fún ọ pé ẹ kú padà lọ sáyé o lọ́wọ́ àbẹ̀rẹ̀ pé sọ́nà tí òun gbà wá tóun gbà kó láyé fẹ́ẹ́ nìwọ̀n ó tún rìn nígbà nínú ẹ̀ ní yóò kó sí yá. kódà bọ́sà àádọ́rin ìgbà títí ṣáìdí lójú ogun ẹni tí wọ́n fi dán pa ẹni tí wọ́n fi ọfà pa ẹni tí wọ́n fi dà pa wọ́n ah, lágbára ó ń lọ gba ikú torí tí wọ́n ti kú fàyínà kúlà dàmíl yàkúrò ní síká yọmọ ìkìyàmọ àwọn tó ń sin ìgbàlódé ṣe máa ń gbé wọn lọ báyìí ẹ̀jẹ̀ òkú náà dà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lára wọn lónìí ní ẹ̀jẹ̀ tí ń gbà ẹ̀sìn wọn lẹ̀ tó bá di bí àlùkìyàmọ ní wọn ó ṣe ni àìsí ń sọ ọlá lórí ìjọba ti kú tó láì ó sì mẹ́fà ìjẹ́lẹ̀ mọ́ àwọn ọ̀gá tó lágbára lágbára ó fi jẹ́ pé àwọn èèyàn díẹ̀ ni ọmọ ọbẹ̀ lọ́hùn ẹ̀ torí tí àwọn akókò ṣàìdí gbogbo ẹ̀sẹ̀ tó ṣàpátá ọlọ́run ẹnu gbèsè nìkan gbèsè ìwà adẹ́yìn náà gbèsè nìkan náà ni a tó ń fi ṣàìdí àgbẹ̀jẹ́ lórí ẹ̀ ọlọ́run ògùn torí pé kì í ṣe ìtì ń bẹ láàrin ọlọ́run sí ẹni tó kú ni ìtì ń bẹ láàrin ẹ̀dá sí ẹ̀dá ní gbèsè ọlọ́run ó sì yanjú ẹ̀ ẹlẹ́kùn tọ́lọ́run bá ti mú bíbọ̀ àṣírí wá ẹni tó jẹ gbèsè ẹ lọ sán ẹ má fi dágbà o tàbí kẹ́ ẹ sì rí pé ẹ̀kọ́ ọ̀lẹ̀ lórí gbogbo ẹ̀sẹ̀ pátá ni wọ́n darí ẹ̀ ju ẹni ọba funfun ṣẹ́bí ẹnu gbèsè nìkan yóò jẹ̀jọ́ lórí ẹ̀ èmi lọ. ikú sọ ìdí yìí àwọn sàábà wọ́n mú sẹ́bẹ̀ wọ́n mú sẹ́bẹ̀. Eh, ọ̀kan náà àwọn sàdé ó jẹ́ ògbóǹtarìgì àwọn sàdé àríjọmọ wàlíì yọ bá bá kó ìlàyé sí ní kí ní kọ́ ó ní ewu gbogbo ara àwọn ó ní òṣìṣẹ́ nìkan tó òun á tún wá fẹ́ kú sínú ilé ìwọ̀n ojú ogun nígbà ọlọ́run wá fọ́ ọlọ́run fẹ́ kú sójú ogun ẹ̀ náà ni à ń ọmọ amírù náà sàlàyé ẹ̀ wa lọ́jọ́ ń sí táwọn mọ̀lẹ́kọ̀ọ́ náà fi hàn wẹ̀ ogun wúdù náà ni. ìyàwó rẹ̀ dé àná ní ogun wúdù. à ń ọmọ amírì ọ̀dọ́ ní o ọ̀dọ́ ọmọkùnrin ní káàlìkù ní ọmọdé ìyàwó ẹ̀ náà ọmọdé ìyàwó dé àná ni wọ́n ń kéde ní ọyá o náà ńlá ìṣọ́ra nílẹ̀ lèmọ́nì ní ìnà. anfusahum wa amwalahum bi anna lahum al-jannata ariwo tó ń panu tó gba ogbó ìlú ìdájọ́ ọlọ́run ọ̀rọ̀ ọjà lọ́wọ́ múni ni ó ọjà tọ́rọ̀ lọ́wọ́ wọn lẹ́ni wọn àti dúkìá wọn yóò sì sanwó fún wa wọn gbé ìsanwó ní àjẹ náà èyí ò ní àǹtà látọ̀ máa mú ìgbọ́. wọ́n wà ya ìyàwó ni wọ́n ń ṣe tọkọtaya ní bá ń tatú ya lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyàwó ní kí ló dé ọlọ́dẹ ọlọ́ọ̀gbọ́ ariwo tó ń parí ló ń kéde ọlọ́run ìṣàrà ní iná ọ̀rajà lọ́dọ̀ àwọn náà ní ọ̀sẹ̀ ní ẹ̀rọ muhammadu mú wá làwọn ta ní gbogbo dúkìá ayé tí ó fi ilẹ̀ fọlọ́ ìyáàyàn ọlọ́wọ́ mo ní ta tá a bá ra jà á ọlọ́run bá jẹ náà lórí ìsanwó nígbà tí ariwo yìí tọ́wọ́ hàn gan-an láti bá dìde lórí ìyàwó ìyàwó lọ láwọ̀ tọ̀nà lọ láwọ̀ àyè tọ̀nà. lọ gbá àwọn mùsùlùmí nígbà tí la fi ń ṣe ọjà àwọn olóníye lórí tó ọjà tọ́lọ́run bá rà lọ́wọ́ èèyàn owó òwò olóníye lórí tó owó tọ́lọ́run bá san owó títẹ̀ ní ìrúnlẹ̀ òwò ìyàwó lẹ́yìn o ìyàwó dédé láyé àrùn ló bá sọ àwọn àmì àpè ilé ilé ọwọ́ ọ̀nà mọ́tò ọ̀nà mọ́tò lásìkò wọn ò lè lọ. Pẹ̀lú àlẹ́ ìwà ìbàwọ́ àti ìwà àgbà. Àti kí ló lọ fún wọn bí ìyá òmìnira ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn tá a fẹ́ bá wà nìjẹ́ náà là ń gbọ́ wọn àwa ń sọ pé ẹlòmíì kan oṣù mẹ́ta lẹ́lòmíì ìgbéyàwó ó lè lọ ní ìrìn wọn ò lè wọ ọkọ̀ ní ìfẹ́ o òun tó fẹ́ parí ilé mi o ọlọ́run bá mi kí àwọn fàdé ọgbọ́n lójú ogun. ọmọ ẹni wo olóyún gbéyàwó kan bẹ nílé ó fi àní ẹlẹ́kọ̀ọ́ náà ọ̀pẹ tó bá méjì ogun lọ́wọ́ bá ikú ṣàìdí tàbí ẹ̀sùn pé ẹ̀kẹ́ náà lè yóò fún káàkiri sílẹ̀ lójú ẹ̀rọ ti mú èèyàn kúrò láyé kúrò láyé ni. nígbà wá di pàànà olúwa rọlẹ̀ tán ánàmú wa ń ṣe tàkìs irú wo lẹ̀ káàkiri káàkiri. Ah! ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàdé ọwọ́ ntọ́wọ́ abẹ́rẹ́ gba ń sà láti ní pé ọwọ́ àwọn ń sà láti gbogbo ara rẹ̀ wá ń ká tòrò kó mi mi ti wá lọ́wọ́ mi láti kò dé bẹ́ẹ̀ lórí ẹni tó bá ti kú sí ìṣàìdí ìrírí onílé ròdòròdò lára rẹ̀ tí wọ́n ń gbọ́ òun àlùmísù tí àlùjẹ́ náà lára rẹ̀ tí wọ́n wá délé àná ni wọ́n á ní wọ́n na ìyàwó kí ló rí nípa ọkọ lórí ọkọ rẹ̀ tán lọ́gbọ́ lòun ṣe rẹ̀ ọmọ wọ́n fi o àṣírí bí ọwọ́ ẹ ti pamọ́ yọ hàn wọ́n mú pé rárá ọ̀gbọ́dọ̀ náà lọ sí iṣẹ́ tọkọ ẹ̀jẹ̀. wọ́n bá bí ìyàwó ẹ̀ léèrè ó ní tó sọlẹ̀ yìí pé ayé ló ń dọ́dọ̀ rẹ̀. ọlọ́run sì láṣepọ̀ tọkọtaya ilé àwọn tí ń ṣe bùkátà lọ náà ní ta sí rere ó ní wọ́n ti gbọ́ ohun tí wọ́n sọ pé kéde pé ó pẹ̀lú ẹ̀ náà ó ní bó ṣe mú àwìn náà ó ṣe mú láwà nínú ìsinmi láwùjọ náà ń bẹ lára rẹ̀ kò tí ń wẹ̀ abájọ táwọn náà tí wọ́n fi wẹ̀ ẹ́. àwọn àwọn àwọn ni wọ́n nítorí kí islam lè bá wà ètò ìsàìlú alágbára alágbára ṣùgbọ́n òun lọ gbá ní gbogbo àwọn ikú wọ́n pàtàkì pọ̀ lọ́dọ̀ ọlọ́ àìwé wọn àìpé wọn sì ń la wọn làwọn sì kájà ara wọn ni. àwọn akúnṣà ìdí mi ń wá o ṣùgbọ́n tí ọba ti jẹ́ mọ́rọ̀ kátólì kìtáàlì tí ìṣe péjú ogun ẹ̀sìn gan ni wọ́n pawọ́ sí. orí irú usman ní ìsìn àti ali àti gomar mọ̀tìtì onílẹ̀ ni wọ́n wọ́n pa wọ́n ni. ìmọ̀ síbẹ̀ àwọn wọ́n wẹ̀ wọ́n wọ́n sì ń ṣe ara torí kì í ṣe pé ojú ogun ẹ̀sìn ni wọ́n pawọ́ sí. àwọn afúnṣe ìdí tó pọ̀ ìlú akụkọ jẹ́ àkọ́kọ́ ni àwọn tí wọ́n kú sí báárà káfí ìfúta gbogbo àwọn sàádé náà lọ gba ìfẹ́ wọn ẹnu ìdáwà náà dáhùn sí ìpínlẹ̀ fún wa náà bá ṣe dé lónìí náà àwọn ti dá méjì náà